lórí ètò bàbá ètò lẹ́sìn wa pẹ̀lú ọláyímíkà babs àtàbàtúbú abẹ́rẹ́ orin wọ́n sọ lẹ́ẹ̀kan pé ohun tí èmi ń wò yìí yorùbá bọ̀ wọ́n ní ohun báyìí là á mọ̀ fàfà ohun là á mọ̀ fàfà ohun tẹ́mi wo ohun àkànjì ó fẹ́ jọ ti bàbá wa K1 the ultimate ẹ já mu báyìí àjọṣepọ̀ olúwa láàrin ẹ̀yin àti bàbá àti wípé ní tí a fẹ́ gbéyàwó gangan ni pé orin fújì ìgbàlódé orin fújì ìgbàlódé kí ni tẹ́ ẹ lè sọ sí ìyàtọ̀ tó wà láàrin tìsín àti bí wọ́n ti ń kọ fújì láwọn ìgbà kan. Um, ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba torí gbogbo ọjà tọ́lọ́run bá ti fèrè sí dídùn la máa dùn bí oyin. bẹ́ẹ̀ni. ọpẹ́ lọ́wọ́ àwọn bàbá bàbá tó ti ń kọ fújì yìí kó tó bí mi àdúpẹ́ lọ́wọ́ wọn torí pé they have a good legacy. wọ́n fi ilẹ̀. àpẹẹrẹ lọ filẹ̀. wọ́n ní fújì yìí ṣe ń dùn To fi ń dán táwa náà fi wò pé yà though it's a passion mo ní passion fún so ọláìpẹ́ àwọn aṣíwájú wa ti ṣe nǹkan tó dá sílẹ̀ hmm. ló fún èmi náà ní encouragement láti lè sọ pé yà I want to do this thing I want to take this thing as my career ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba bí mi ṣe sọ ọpẹ́ lọ́wọ́ bá mi Dr. Sikiru Àyìndé Barrister kí Ọlọ́run bá a dẹlẹ̀ fókù ọ̀hún gbogbo àṣìṣe wọn kọ́lọ̀ bá wa parẹ́ iwájú tó ń dojúkọ kọ́lọ̀ ń jó da ẹ̀yìn tó fi sílẹ̀ kọ́lọ̀ má jẹ́ kó bàjẹ́ irúgbọ ọmọ tó fi sílẹ̀ nǹkan kan má ṣe wọn. ọpẹ́ lọ́wọ́ ọba mi àìlá kébé kébé kọ̀lìntìn. bá kébé ń kwara. bá mi pò àkàrà gbogbo ìgbà tí n bá ti rí wọn inú mi máa ń dùn torí àgbà gidi ni wọn bàbá tó fi ń tọrọ ni wọn lẹ́gẹ́sì tó fi sílẹ̀ náà làwa náà ń tẹ̀lé ọpẹ́ pàtàkì pàtàkì lọ́wọ́ bàbá mi àyìndé màṣá king olúwayé fújì araba ń bí mo kọrin kan mo ní gbogbo ní fújì nílẹ̀ ẹ̀tẹ̀ tí ẹ gbọ́ mi araba ń bí aláìní ló wọ́n mi sí i hmm. ó ní ká sọ wọ́pọ̀ ká tún fífẹ́ lo bàbá lè ṣe tá a bá lè ṣe ìtẹ̀síwájú ní fún wa hmm. àgbà kí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ olúwayé ò ní ìfújì ìgbà ni mo ṣe ké wà ní ọtí mi sáraba ń bí ọkọláfa tí ìyá babàǹjọ́lá ìsàbẹ̀là ni bàbá tàǹjọ́lá bàbá nọrẹ́bù mi ìdáyà bàbá ìkẹ́mi kàǹsẹ̀ lọ bàbá àjọbí fàrúkù araba araba ń bí olówó ìyálùmọ́ kéwọn ọtí mi tó ọmọ àlìmọ́tò ṣáàdìyà ọmọ akérèdọ́lù ọmọ akérèdọ́lù olèkìtì o bá mi olúwayé fújì kéwọn andy ultimate have a good legacy kékeré ni mo wà tí mo ti máa ń gbọ́ wọn mo nífẹ̀ẹ́ sí wọn púpọ̀ jù. kò kí ṣe pé báyà kọ́ṣẹ́ lẹ́yìn wọn pàtó. n ò kọ́ṣẹ́ lẹ́yìn ìgbà. ẹ sì gbére lẹ́yìn wọn. mi ò gbére lẹ́yìn wọn. ohun yìí ṣe wá ń dún tí ń dùn bíi tiwọn ẹ mọ̀ pé iṣẹ́ tọ́lọ́hún bá parí ọmọ ádámọ̀ sọ pé òun fẹ́ tú o hmm. asán lórí asán hmm. ọ̀kan ṣoṣo òṣùpá borí àwọ̀ o ẹ má tu iṣẹ́ olúwa o àtẹ́wọ́ mo bá làmì òun ẹni tó kọ́ iṣẹ́ ọlọ́run bá ní àkànjí o ọmọ tó olúwa rẹ̀ ní ìfújì bí ti bí wa máa ń wí wọn lè dá ló ń sáré ọlọ́run ò rébi kọ́kọ́ òun ìbí fáínàdì sí iṣan nílé ayé ń bí ọwọ́ ọlọ́run ló wà kan jí o bá mi K1 the ultimate mo nífẹ̀ẹ́ sí wọn púpọ̀ kékeré ni mo wà tí mo ti ń gbọ́ wọn tí mo ti ń gbọ́ wọn I love his music so much but when it comes to the classical I love it because kò sẹ́ni tó máa ń gbọ́ tí mi ò kì í dùn so mo nífẹ̀ẹ́ wọn gan-an ó wá ń papọ̀ mọ́ tí mo pè lákọ̀ọ́rin tòní gangan wípé orin fújì ìgbàlódé that's modern Fuji. kí ni tẹ̀lé sọ ń pa ẹ̀ yàtọ̀ sí bí fújì ṣe ń dún tẹ́lẹ̀. a dúpẹ́ fọlọ́run. alihamudulilayi a dúpẹ́ fọlọ́run. alihamudulilayi. ẹ mi bá kọrin títí tí mo ṣe bá títí títí mi ò lè gbàgbé bàbá mi Àlàbí Pasuma ọ̀gá ńlá fújì tí gbogbo ayé ń fẹ́ mi lè gbàgbé bàbá mi Òṣùpá Saheed ọba ńlá fújì mi ò lè gbàgbé bá mi king Sulaiman làwọ mi ò lè gbàgbé àtàwẹ́wẹ́ lórí pé àwọn là ń wò tínú wa fi ń dùn. Hmm, àtọ́ba dán. àti bàbá mi pápá tọ̀ síbẹ̀ òbésèrè ìbá ni mo ṣe àti bàbá mi sa ṣínà àkànyìn àwọn oore yìí lórí pé àwọn là ń wò they bring the they bring the fuji ẹ padà sílẹ̀ wa yóò bá ń kẹ́ ẹ sọ. ọmú ọmú orin yìí ọmú wá sí modern life hmm. tí ó jẹ́ kí tọmọdé tàgbà bá ń gbọ́ ó máa ń múnú wọn dùn ó máa ń gbà and ó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n nínú ó jẹ́ kan tó jẹ́ pé lẹ́ni lọ́jọ́ ìní pé ó ń ṣènáwó ẹni bí ẹ̀ tó bá ti ń ṣènáwó bọ́ọ̀ bá ti pe léré tó bá yẹ kí DJ lọ́pẹ́ tó bá ti play barista tó bá ti play barista wọ́n á play Kollington wọ́n á play Pasuma wọ́n á play gbogbo wọn. Hmm. so ọlá yìí pé. wọ́n mú eh, tìgbàlódé wọ̀ wọ́n mú tìgbàlódé wọ̀. ló fi di títẹrútọmọ fẹ́ ló fi di nǹkan títẹrútọmọ fẹ́ tí gbogbo wọn fi ń jó. Hmm. kí àlùbáríkà tó dé bá iṣẹ́ gbogbo wọn kí ọlọ́run bá náà ọlọ́jọ́ ìní kó jẹ́ kálùbáríkà náà wọnú iṣẹ́ ti èmi náà. àmín àmín àmín ẹ já wá wò báyìí lẹ́yìn ìfúnra yín gàgà kí ló fà á tó fi jẹ́ pé ẹ̀ẹ́dún bíi pàṣọ ẹ̀ẹ́dún bí òṣùpá tó jẹ́ pé K1 the ultimate lóhùn yín jọ lẹ gbé ìlànà orin tí yín gbà ẹ sọ fún wọn lé. mo kàn nífẹ̀ẹ́ láti lọ ní classical level torí bàbá mi kọrin kan gbà kan ó ní mo lu fújì mi níjọ́sí wọ́n lérè pàlóògbò ló ṣe hmm. mi ò tí ì fi classical sí ilẹ̀ rárá ó ṣe ọlọ́run gbogbo wọn pátá wọn tún wá lu classical o ẹ̀fọ́ mi wọ̀ mí fọ́ mi wọ̀ mí o ẹ̀fọ́ mi wọ̀ mí yálé ọ̀fẹ́ ra sọ olúwa tó láyé má ṣe mí mi lé gbòdò kí là ń ṣe tàànà di ara wa fún náà kí là ń ṣe lé ní ara wa fún náà mo láì classical. torí pé classical tó mú wọ yẹn bẹ́ẹ̀ni lè ṣe gba ọ̀nà tí bàbá tó ń di ọ̀sìn mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ṣe gba ọ̀nà yẹn mo like pé kí n wà lórí stage kí n kó gbogbo àwọn instrumentalist oríṣiríṣi guitar keyboardist kí kí n ṣiṣẹ́ guitar lọ́tọ̀. kí n ṣe ti percussion lọ́tọ̀. kí n ṣe ti hmm. percussion lọ́tọ̀. Hmm. King Ayinde Marshal àwọn lọ́nìí yẹn lọ́wọ́. Hmm. that is why tí ò sì ní jọra wọn rárá. tí ò ní jọra wọn guitar lè ṣiṣẹ́ two hours one hour tí ìlú ò ní dún tí percussion ò ní dún á dẹ̀ máa ṣeré á dẹ̀ máa flow so ìfẹ́ tí mo ní sí wọn pọ̀ rẹpẹtẹ. lè hmm, fi yà lọ́nà tí wọn mo fi yà lọ́nà. ẹ jẹ́ n padà sọ́dọ̀ tí tí gangan tá a bá ní ká sọ awo tí gangan tó mélòó báyìí. Um, mi ò tí ì ṣe àwo kankan mo ṣẹ̀ṣẹ̀ ń gbégbèsè ẹ̀ but nínú ọdún yìí ó tó jálẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run àwo mi á jáde síta tí mo dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run á bá mi fèrè á bá mi falùbáríkà sí. káwa ní pé ká kà ní mímí lórí ìtàgé orin láì tí ì wọlé agodo orin pé ẹ lọ ṣàwo ó tọ́dún mélòó báyìí. ah mo ti ń kọrin nígbà tí mo wà ní secondary school i was in ss1 tẹ̀ tí ń kọ tí mo ti ń kọ orin pa òbí mi fẹ́ràn sí pé kí n lọ sí iléèwé. ṣé ẹ wá padà wá kàwé. bẹ́ẹ̀ ni mo fi ṣe orin yẹn lẹ̀ nígbà tó yá mo wá lọ sí school àmọ́ nígbà tó yá mo ń ṣe processing school nígbà ìgbà tí mo ṣe tán mo ṣe tán ní secondary school ní two thousand and five orúkọ mi ò jáde náà tó fẹ́ ṣe WAEC orúkọ mi jáde ní two thousand and six mo wá ṣe WAEC mi two thousand and six mo fi iṣẹ́ ohun ti fi iṣẹ́ ohun nílẹ̀ ní gbogbo gbà yẹn pé èèyàn ń tigi méjì bọ́ inú iná lẹ́ẹ̀kan náà hmm. so mo ṣe WAEC ní two thousand and six mo dẹ̀ mú English nìkan mo rí mo dẹ̀ padà tún mo dẹ̀ ṣe GC, e, mo dẹ̀ mú English ọ̀hún náà so bí mi ṣe ṣetán mo wá gbégbèsè láti lọ school mo nífẹ̀ẹ́ sí unilag university of lagos láti ilẹ̀ mi so mo ṣe jam mo ṣe postdam lóríṣiríṣi but mi wà fortunate láti bá wọn. ibo gangan lẹ wá padà lọ. wọ́n so mo padà mo padà lọ sí lagos state polytechnic Surulere satellite campus that was two thousand and eleven. ìbẹ̀rẹ̀ tí wàá ṣe tán. ìbẹ̀rẹ̀ mo ti mo ò tún ṣe tán. ẹ tún ṣe tán bẹ́ẹ̀ náà níbẹ̀. orin náà ló ń tì yín káàkiri. kì í ṣe orin ló ń tì mí bọ̀kọ́ lọ́run ṣàánú wa nílùú táwa yìí hmm. ah, nígbà náà kò sẹ́dá tó kọjá ìṣòro mo wà ní Lagos Poly ẹni tù ni mo wà àwọn ìṣòro kékeré kan wá dé so financially ṣá. lẹ fi ṣe tán. mo fi stop. ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò wà bá ń tán ìṣòro òun ó ti wá dowó dọ́là ní ìsìn àbí lágbà kó ti ẹni tó ń ṣẹlẹ̀ ìṣòro àná ó ti dọ́là àbí. adúpẹ́ fọlọ́ ẹ ó ti dẹ̀ rí. oyin dowó sí mi lápò mo mọ̀ pé mi wá o oyin dọ́là sí mi lápò mo ṣe wá dúpẹ́ oyin dowó sí mi lápò mo ṣe mọ̀ pé mi wá o oyin dọ́là sí mi lápò mo ṣe wá dúpẹ́ òkìkí mi kò tí ì tó kó má pọ̀ mo fẹ́ orin mi kò tí tó kó má dùn mo fẹ́ ṣebí dídùn dídùn ní tìrèké ṣebí dídùn dídùn là ń bálé olóyin. dídùn dídùn là ń bálé olóyin ìbànújẹ́ ò ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí ó jẹ́ ní tó dùn mọ́ mínú láti gbọ́n wá sórí ètò bàbá ètò lónìí torí pé púpọ̀ ọ̀rọ̀ ní bẹnu wọn àtà nílé ṣítọ́ lónìí àwọn àtijọ́ ń lọ tọ́jú wọn lẹ́ẹ̀kan ìsì torí ọ̀lọ́ ẹ̀yìn tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò yìí ọlọ́run àkànjí mo gbà lálejò Gwan the future ẹ̀dá ló ń sáré làwọn eléyìí bíi K1 The Ultimate làwọn ṣe ń kọrin ẹ sì ti gbọ́ díẹ̀ ń pa tiwọn ẹ jẹ́ ń lọ wọn àtẹ̀mí àti wọn láti tújọ ń padà bọ̀ lórí ètò yìí torí pé kò tí ì tàn ètò bàbá ètò sì ń tẹ̀síwájú à ń bọ̀ we are coming.